Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Hallelujah, mo kí yín ẹ káàárọ̀ o yóò dáa fún yín ìwọ̀nba ọjọ́ tó kù ká parí oṣù yìí ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín ẹ ní dààmú o ẹ sì ní rí ìpọ́njú ìyẹn ọlọ́jọ́ bí kí ọjọ́ yín kó dalẹ̀ kí àánú ọlọ́run kó wá yín rí kí á wọ̀ yín láṣọ ojú rere ní ọdún tuntun tẹ́ ẹ mú yìí kí ọ̀nà yín kó là sí rere ohun tuntun tẹ́ rí tọ́ka sí ọlọ́run kó ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa àmín ìwé àwọn onídàájọ́ orí sixteen ẹsẹ̀ twenty two òun la fi gbàdúrà láàárọ̀ àwọn onídàájọ́ orí sixteen ẹsẹ̀ twenty two bíbélì wípé ṣùgbọ́n irun orí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí í kún padà lẹ́yìn ìgbà tí wọ́n ti fà hallelujah ohun tá a gbà lọ lọ́wọ́ Samson tó fi bọ́ sọ́wọ́ ta òní olúwa ń dá padà yìí ohun tá a fà lọ irun rẹ̀ agbára rẹ̀ àsìkí rẹ̀ kádàrá rẹ̀ ní tó jẹ́ kó jẹ́ ènìyàn láyé tí ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ gbà lọ ó ní olúwa fi àánú dá padà yìí wọn ní irun orí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí í wù padà ẹnìkan ń gbọ́ mi láàárọ̀ yìí ohun tí a ti gbà lọ́mọ ọ tó mú káyé rẹ̀ rí bó ṣe rí yìí ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu ọlọ́run máa dá padà God is a God of restoration jojúmọ́ lolúwa ń dá nǹkan padà fún àwọn ọmọ rẹ̀ olúwa sì máa dá padà fún wọn náà kìkì pé gba ọlọ́run yìí gbọ́ gba Jésù Kristi gbọ́ gba orúkọ rẹ̀ gbọ́ máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ sí i ó dá mi lójú pé ohun tá a gbà lọ́wọ́ rẹ a ó dá padà fún ọ ní orúkọ Jésù tó o bá ti nígbàgbọ́ ó yá tẹ́wọ́ kí n súre fún ọ láàárọ̀ yìí ohun gbogbo tí ọ̀tá gbà lọ nínú ayé rẹ ọwọ́ Ọlọ́run kó dá padà fún ọ gbogbo àsìkí ògo rẹ ìjẹ́ ènìyàn rẹ tí wọ́n gbà lọ bóyá lójú oorun tàbí lójú ayé ní orúkọ Jésù Kristi Ọlọ́run dá padà gbogbo ohun tí wọ́n fi agbára oògùn gbà kí agbára ọlọ́run alààyè kó dà padà fún ọ gbogbo ohun tí wọ́n gbà ní ìdákẹ́ òru lórúkọ jésù ọlọ́run kó dà padà fún ọ gbogbo ohun tí wọ́n fi àlájá gbà mọ́ ọ lọ́wọ́ tó sì jí tó rí gbà padà mọ́ ọ̀dà lórúkọ jésù kristi kí ọba aláàánú kó fi àánú dà padà fún ọ ìkólọ rẹ ní gbogbo ọ̀nà olúwa kó dà padà ẹ̀yin tí wọ́n gbà tẹ̀sí lè dìde mọ́ olúwa gbà padà fún yín ẹ ó dìde padà gbogbo ohun tí fi agbára òṣèlú gbà mọ́ ọ lọ́wọ́ ayérayé gbà padà fún ọ gbogbo ohun tí wọ́n fi agbára ọmọ onílẹ̀ ọmọ onílù tí wọ́n fi gbà mọ́ ọ lọ́wọ́ lórúkọ Jésù olúwa gbà padà fún ọ gbogbo ẹ̀yin tí ẹ ò sí ní orílẹ̀-èdè tí a ti bí yín tẹ́ ẹ wà ní orílẹ̀-èdè mìíràn ṣùgbọ́n torí pé ẹ kì í ṣe ọmọ orílẹ̀ yẹn tí wọ́n ń dù yín ní ẹ̀tọ́ yín bóyá níbi iṣẹ́ rẹ tàbí ní àdúgbò lónìí ọba tó ní gbogbo ayé kó bẹ̀rẹ̀ sí gbè níjà kẹ́ gba ẹ̀tọ́ yín padà bẹ́ẹ̀ ni kò rí ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí ìbùkún ni fún yín nígbà tẹ́ ẹ bá ń padà bọ̀ wálé lórúkọ Jésù oore tó retí lónìí ilẹ̀kùn ẹ̀ máa ṣí fún ọ kílẹ̀ òní tó ṣú oore pàjáwìrì àánú pàjáwìrì kó bá ọ lálejò orí bẹ́ẹ̀ ẹ̀yin tí ara ń ní ní orúkọ Jésù ó yẹ gba ìtura bẹ́ẹ̀ ni kò rí kí àlàáfíà Ọlọ́run kó jọba ní orílẹ̀-èdè wa kí Ọlọ́run kó ṣàánú fún Nàìjíríà níbi tí wọn náà wà yẹn kí ọlọ́run kó ṣàánú fún orílẹ̀-èdè yẹn kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lópin ọjọ́ òní ẹ ó fò fáyọ̀ lórúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution camp campground sam ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí. mi ti ríre gbà.